fúnra ní ọ̀kọ̀kọ̀ si, tá a ló ń lọ jù yọ pa ẹran ẹran yẹn là ń pè ní alhaji ẹran tá a fi ta kàába rẹ wàá ẹran rẹ ńgbà mo ti sọ̀kò mo ti ẹran ẹni tó bá ṣe pé ràkúnmí lọ fẹ́ gún yóò gún ràkúnmí rẹ̀ ńgbà yẹn Tọ, fún ìjọba Saudi Arabia lówó. kó wọn yẹn pẹran kò sí tó burú mbẹ ọgọ́rùn ó lé àbódín iná ni wọ́n gbà lọwọ rẹ̀ kò sí tó burú mbẹ bí ìgbà tó bẹ̀ dún ni wọ́n bọ̀ dùn wọ́n sì fún ọ níwèé pélébé tí ń sàmì sí pé gba ẹran rẹ lẹ́yìn ọlẹ́tọ̀ láti mú ìwé pélébé lọ síbi tí wọ́n ti fún ọ lódìndín ẹran tí wọ́n ti pa tí wọ́n ti sáàyàn ẹran yún nígbà táwọn gbowó rẹ̀ gbowó rẹ̀ lọ́dọ̀ àwọn alálàájì wọ́n sáàyàn rẹ̀ wọ́n fún àwọn aláìní tí ń gbé agbègbè haram tí wọ́n bá pín pín pín tí àwọn èèyàn tí wọ́n gbọ́ ọ̀bá sí má wọ́n tún kó ránṣẹ́ sáwọn aláìní tó wà lágbàáyé lódodo níbẹ̀rẹ̀ nítòfin sọ onípa àwọn aláìní haram nìkan wọ́n fún ṣùgbọ́n gbàtà àwọn alálàájì pọ̀ ìyẹn bíi three million lọ́wọ́ sí hajj kápẹ́ ìyẹn one million wọ́n ṣe ifrad ìyẹn two million wọ́n ṣe qiran àti tamattu ẹran two million ìyẹn mélòó ni aláfẹ́ pín fún níbi táwọn náà ti rọrọ̀ ó dájú pé èèyàn díẹ̀ ni ó gbà èèyàn tó pọ̀ jù òde láàrì láàrì ti fún wa tí wọ́n máa kó jáde nítorí pé kò sí bukata fún tòsí kò sí mbẹ wọ́n paaki wọn wọ́n sáyà rẹ̀ wọ́n kó ránṣẹ́ sí Chad wọ́n kó ránṣẹ́ sí Niger wọ́n kó ránṣẹ́ sí Sudan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fáwọn ẹni tí ń ó sì dájú pé tí so eléyìí ẹran hajj a rí a sì ń a sì mọ̀ yí kọlọ kò gbé wọn bọ pa eléyìí túmọ̀ sí pé tó bá fẹ́ fẹ́ lómi ó ṣe ṣe kọjá pé inú àwọn ẹni tẹ́jọ kọ́ wọ́ọ́rìn ẹnìkan ní ẹ mówó wá àwọn ọba yẹn pa tó bá kọ́ dọ́ lójú pé wọ́n rẹran wọ́n pa àbí wọ́n sì ní kẹ́yìn náà ká lọ wọ́n rà wọ́n fi hàn yín kò sí tó burú mbẹ̀ torí pé lẹ́yìn ó lè dínwó wọ́n lè lọ́gọ́rùn-ún méjì rìyàs níbi tíjọba ti ń gbọ́gọ́rùn-ún mẹ́rin ó tún lé ó sì dájú wọn ò fún ànábì lẹ́sàsà láàrin nǹkan méjì àfi kọ́ pé tọ́ rọrùn jù ló mú ti ìgbà tí o bá ti ṣiṣẹ́ ti nínú ẹ̀ tó bá ti dá mi lójú àmọ́ irú eléyìí tẹ́ bá lè já tẹ̀lé yín ọ̀dà anabi ibrahim aleyhi salam nínú sẹ́tọ́ lọ́n fi ràn ó náà sọ fáwọn èèyàn wípé tá a bá kú ọlọ́run jí wa dìde anabi ibrahim yìí náà ní sì tún bí ọlọ́run ọba ó ní ọlọ́run ọba fi hàn mí báwo ló a awalam tu'min ọ̀ gbàgbọ́ ni qala bala walakin liyatma'inna qalbi ó ní mo gbàgbọ́ ṣùgbọ́n kankan mi ò lè balẹ̀ mi náà máa lódodo kó tí mo fẹ́ gbà lọ́dọ̀ yín ìfẹ́ jẹ kí lówó yín fẹ́ sọ mí dà màá bá yín pẹran ni ìrọ̀rùn mọ̀ ń wá fún yín kò burú ẹ̀yà délégéètì kan tẹ̀lé mi yàtọ̀ sẹ́ni tí ó gbowó tí ó kàn wọ kọ́nà tá à ní rí má ààrẹ ran àrówó yóò sì ní a ah, kò sí gbàgbọ́ ni gbàgbọ́ wa àmọ́ ń ṣe iyèméjì náà ni so à ń fẹ́ kọ́kàn wọ́n balẹ̀ so eléyìí ọjọ́ bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam ní ọjọ́ ọdún wọ́n ń pè ọjọ́ ọdún ní yawmul hajjil akbar òun lọ́jọ́ hajj tó ga jù anabi ní lónìí o iṣẹ́ tá a ṣe mẹ́rin ni o á sọ̀kù á gúnran á fa wa á sì ṣe tawaf mélòó nù mẹ́rin tẹ́ bá ti wá ṣe méjì nínú mẹ́rẹ̀ẹ̀rin yìí ẹ ti ṣe atahallulul asghar ẹ ti bọ́ra alẹ̀ ní bọ́ra tó kéré púpọ̀ nínú tọ́jú ìwọ̀ fún yín ó ti dẹ̀tọ́ àfìyàwó yín kódà ètò tún dọ́gba jù ní bá ti ṣèkánu mẹ́rẹ̀ẹ̀rin ẹ ti bọ́ra alẹ̀ ní bọ́ra kékeré ẹ ti wá ẹ ti sọ̀kù ẹ ti gúnra ẹlẹ́kẹta ni kẹ́ fa orí yín kẹ́ ẹ fa orí yín ńlọ́lọ́lá jù o kìí ṣe kẹ́ ẹ dínrùn kù o kẹ́ ẹ fa irun orí yín kọ́ máa dán pandara ńlọ́lọ́lá jù torí pé anabi sallallahu alayhi wa sallam wọ́n ṣàdúà fáwọn ẹni tó fa irun orí wọn láfàtán wọ́n ní rahimallahu al-muhalliqin ọlọ́nkọ́ kẹ́ wọn o àwọn ẹni tó fa orí wọn o tún wí lẹ́ẹ̀kejì àwọn sábẹ́ ní àwọn tó gẹrí ńkọ́ tó dínrùn kù anabi ọ̀dà wọ́n tún wí lẹ́ẹ̀kẹta àwọn tó dínrùn kù ńkọ́ lẹ́yìn ẹlẹ́kẹta la nàbí wa ni wal muqassirin àtàwọn ẹni tó dirun tiwọn náà kù wọ́n ṣàdúrà fáwọn kan lẹ́ẹ̀mẹ́ta wọ́n sì fáwọn kan lẹ́ẹ̀kan ọ̀yọ́ àmú ètò ọ̀ma ń fẹ́ láfi ní kọ́ ọ̀fà irun orí rẹ̀ kọ́ máa dán pandaran ọlọ́lọ́lá jù yàtọ̀ sáwọn obìnrin o ẹ má fàbẹ lọ́rùn yín o ọwọ́ kẹ̀kan rọra gé ìwọ̀nba díẹ̀ ní gbogbo abala kọ̀ọ̀kan tẹ́ ẹ bá barun yín sí ni lọ́ba sì tàn ètò ọlọ́lá ju ti yín nù ọ̀dà ẹnìkan á ní tábàwò àdìsí pé rahimallahu al-muhalliqin ọlọ́run ọba kó kẹ́ àwọn ẹni tó bá fárí wọn só túmọ̀ sí pé ká máa fárí ojoojúmọ́ lọ́lọ́lá jù ní nínú ìgbésí ayé wa àbí kò túmọ̀ síbẹ̀ o ọ̀rọ̀ hajj ni wọ́n sọ yẹn hajj àbí umra àmọ́ kó ojoojúmọ́ lọ́mọ wa fárí kò sí súnà tó sọ bẹ́ẹ̀ àfi tó bá jẹ́ pé tí irun bá ti pọ̀ lórí tiẹ̀ yóò máa yọ ọ lẹ́nu fífarí ní máa jẹ́ ọ lálàáfíà ad-dararu yuzal òfin ṣẹ̀ríà sọ pé tí wọ́n bá ní ni lára ká mú kú àmọ́ yàtọ̀ sí léyìí pé jojúmọ́ à ah, bàbá farí ni àhà ah, ah. èyí ò túmọ̀ sí pọ̀ ń pa ẹ̀ ọ̀lọ́ wa ma zuhdu at-taqiyyi bi halqi ra'si wala birtida'i athwabin ghiladi fífarí kò túmọ̀ sí pé oní zohodo wíwọṣọ kìtìpá kò sì túmọ̀ sí pé onízòòdù torí di eléyìí báyìí anabi darun rẹ̀ sí ó sì tọ́jú ẹ̀ torí ẹ̀ ló sọ anu hadith tí imaamu abu dawuda gbé jáde anabi sallallahu alaihi wasallam gbogbo ẹni tó bá ní irun kó mójútó irun rẹ̀ irun pọ̀ lórí anabi sallallahu alaihi wasallam débi wípé wọ́n máa bá àmọ́ bí ba òun kì í ṣe báwọn kan ṣe ń ṣe lábẹ́kúta fa àwọn èèyàn ọgbẹ́sìn yọ ọlọ́ngbọ wọ́n máa kàṣe karambani káyé lábẹ́òkúta làwọn ọmọ kan bá lọ dirun sùkù àwọn ọkùnrin wọn bá wọn dín sùkù fine fine wọn tún wá sírí lẹ̀ pé kí ni súnà là súnà kí ni òsè olódò mo rò pé yín náà ẹ fura rírun fúlàní ẹ pé irun fúlàní pọ̀ tó bá pọ̀ ẹ rí i pé wọ́n rọra mú sọ́nà mẹ́ta wọ́n kì í bọ́nú ara wọn kírun wọn má bàa máa dàka. irú bẹ́ẹ̀ lànàbì ń ṣe irun ẹ̀ tí irun fúlàní tiẹ̀ tọ́ wa lọ sukuláìsì irun orí ẹ̀ torí ẹni tó bá ní irun kó mójútó irun ẹ̀ àmọ́ ká máa wá fárí kìí sùn àfi tó bá lọ sí hajj tàbí umrah anabi wa sallallahu alayhi wa sallam anabi sàwọn anabi dúnra rakumi ni wọ́n ti ẹ̀ gún rakumi la ràkúnmí anabi fi ṣe hajj. sallallahu alayhi wa sallam bí èlò wọn lè tara kúmínárì nàìjà màálù tó tóbi èlò ni ká gbé hundred thousand hundred times hundred èlò nù one million naira ẹ mọ̀ kí ràkúnmí sì kọjá màálù wala shak báyọ̀ rí ràkúnmí rí ọkọjá màálù ọgọ́rùn-ún wọ́n á ní kí wọ́n dú àgùntàn kan ọ̀wá ń dọ́gbọ́n kí akaramakala ẹ dákun sí mo lè gbà àwẹ̀ <laughs> iye kan náà la sì <laughs> ẹlòmíì gba one thousand dollars fa alájí ẹ dákun famalami ẹjì tọ́lọ̀ ń wí sí mọ́ wọ́ọ̀bẹ̀ ọ̀ wọ́ọ̀bẹ̀ ẹlòmíì ti lọ kó ra tẹlifíṣàn bígbà tá à ní tẹlifíṣàn nàìjíríà onítọ̀ ń dáa ju ti bí lọ ọ̀làgòsí yàtọ̀ ànífowó rẹ̀ sẹ̀sìn kó o tún jẹun sínú kó má jẹ́ pé akramakumullah tí wọ́n bá wá sọ fún ìyàwó wa lé gbó láti fíìl pé mo rí bàbá alágbádá wọ́n tò wọ́n fẹ́ gba ráìsì níbi tí wọ́n ti ń pín ráìsì ṣe inú wo dùn àwọn kéèyàwó nǹkan tó bá ti délé ní ọ̀fà dúró pé irú ọkọ̀ wa lèèyàn fẹ́ yìí kí ló dé tí èyí tójú ìwà tiwa tá a bá lọ mọ́kà èèyàn wà á tò ó lówó lápò bá pé owó òun wọ́n máa dájọ́ ibì kan àtàntí ń pín sẹ́bíìlì sẹ́bíìlì báwo wàláì wọ́n jáwọ́ ẹlòmíín bẹ́ẹ̀ yóò àmọ́ asunkún so gbogbo orú nǹkan kéèyàn kú kéèyàn mójútó owó téèyàn ń gbà kò yàtọ̀ sí pocket money tó yẹ kéèyàn ọmọ àná nígbà tí wọ́n bá náwó débi wípé mo tún ní àwọn kan lápò àìbáàmà wọ́n lè sọpọ làlàáfò tá a padà sí nàìjíríà kí bàálù ọmọ bọ sí ma àfi lẹ́yìn ìjọ mẹ́ta kí ni kí n máa jẹ èyí máa mú kẹlòmí ọyọ agotọra ní ríàlì ọgọ́rùn kọmọ wẹni tí ó rà ríàlì mẹ́wàá torí kó lè rówó jẹun torí ẹ kéèyàn ṣàánú ara ẹ kéèyàn má sì máa ara rẹ ṣàánú tani ó ṣàánú ẹ tó eléyìí jẹ báwọn tọ ẹ má jẹ àṣà wọn kápẹ èèyàn méje wọ́n lè dáwó ra ràkúnmí kan àbí màálù kan ọ̀tọ̀ nínú òfin ọlọ gẹ́gẹ́ bí èèyàn kan ṣe lè pa màálù kan àbí ràkúnmí kan ìdá kan nu méje lọ́ra yàn ìyókù náfìlà ni ọlọ́run sì fọ́n ńlá dáa rẹ̀ lẹ́yìn eléyìí a wà lọ sí tọ́wáfù tọ́wáfù ifáàbọ̀ tábà ti ṣe tọ́wáfù yìí parí àti parí àti ṣe tahallul akbar ìyàwó wa fún wa lẹ́yìn rẹ̀ a wà padà sí Mínà bàtà bá padà sí Mínà.

ẹlòmíì ó débẹ̀ ọbọ̀ àgbo onígbà ti bàbá ẹ̀ ní ọyọ̀fìlà ti yá ẹ̀ ní pé kíni eléyìí ò eré lásán ni ẹ̀sìn làwọn ń ṣe fa ẹlòmíì yọ gèlè ọyọ bàtà ọyọ ọmbrẹ́là ẹ̀rọ ọmbrẹ́là tó kún bẹ́ẹ̀ tontori de eléyìí tí wọn bá ní ká ṣe ká ṣọ́ra fún o á sọ lóko méje tá sọ lóko tán gbogbo gbàtà bá yẹn á ṣàgbára láti dúró lẹ́ni tí ó fi maka sápò sí tó fi mìíràn sápò ọ̀tún kágbé ibùsọ̀ kò ní èyàn ó dúró lọ́nà tí mìíràn ó fi wà lápò ọ̀tún èèyàn maka ó wà lápò òsì ibi tó ti dúró tó ti rí bẹ́ẹ̀ lọ́mọ wa ìyẹn ni pé ibi tó ti ń bọ̀ báyìí wàá sagbára láti wá báyìí wàá wá sápò rẹ̀ àbí sápá àlàáfíà rẹ wà wá dúró kọjú síbi tó ti sọkò Mákà ti wà lápò òsì rẹ nísìn Mínà wà lápò ọ̀tún rẹ wà sọ lókun méje báyé sọkò ṣe dà ní ìsìn ògiri nílá yìí ni wọ́n máa ní ìsìn bí wọ́n ṣe ṣe gbogbo àyè téèyàn ti ń sọkò nù ní ìsìn tẹ́lẹ̀ ó báyìí so ṣùgbọ́n wọ́n ti má ó ti nílá ògiri yẹn lọ́fẹ̀ẹ́ ibi tó ti sọ̀kò nù láyìíká rẹ̀ wọ́n wá ṣe wọ́n mọ ògiri wọ́n mọ yíká rẹ̀ wọ́n wá jìndò níta ń fẹ́ nu sẹ̀ríà kìí ṣe pé kó sọ̀kò kó gbá ògiri yẹn o tọ́ba bá tọ́ba wọlé sínú kòtò yẹn alihamudulilayi ṣùgbọ́n ìtọ́jà lọ́dọ̀ tiwa ni kókò yẹn wọlé sínú kòtò yẹn tọ́ba ti ṣubú sínú kòtò yìí òkùtọ́ sọ ó sì déédéé kọba àmọ́ kan ògiri àmọ́ tí ọba ti bọ́ sínú kòtò bí kò sọkòtò padà eléyìí kò wọlé èèyàn gbọ́dọ̀ ṣàkíyèsí bóun mo sọ wá fẹ́ ṣe gbogbo eléyìí àfi kí n súnmọ́ alhamdulilayi ọrọ ọrùn pípọ̀ níìsì tóró lè sọ kò nísàlẹ̀ ó lè sọ lájà kejì ó lè sọ lájà kẹta fi ìfarabalẹ̀ kó fi rìn lọ́bẹ̀ wàá rí i pé ìrọ̀rùn ló débẹ̀ ọba àjọkùnrin ọba àjọbìnrin tó o bá ti wá sọ̀kò yìí tán wà lọ síwájú wà tẹ́wọ́ àdúà lápá òsì tó wà náà wà gbọ́wọ́ sókè wà bẹ́lọ̀ orí ayé àtàkìyà àmà lẹ́yìn tó o tán wà tún máa lọ wájú wà á dé ẹlẹ́ẹ̀kejì tó láàrin tó tún débẹ̀ yẹn wà tún sọ náà lóko méje Allahu akbar Allahu akbar Allahu akbar tó o bá ti parí wàá rìn síwájú àmọ́ nísìnyí wàá bọ́ sápọ̀ ọ̀tún apọ̀ ọ̀tún ló dúró sí lọ́ọ̀kan ibi tó ti sọ̀kò ó wá kọjú sálùkíbílà wàá ṣàdúà wàá tún tọrọ orí ayé àti tàlùkìyàmà torí bẹ́ẹ̀ lànà bìsèse lálàkọ̀kọ́ ń gbọ́ parí ó rìn sápọ̀ ọ̀tọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ń gbọ́ parí ó rìn sápọ̀ ọ̀tún ọ̀tọ̀rọ̀ àmọ́ gbogbo àti ń tọrọ ó kọjú tó bá ti wá sọ tẹlẹ́kejì tán wàá tó rìn síwájú wàá lọ sórí ẹlẹ́kẹta tó bá dórí ẹlẹ́kẹta náà gbogbo ìgbà tó o máa sọ̀kò wàá fi kàábà sápọ̀ òsì rẹ mẹ́kà sápọ̀ òsì rẹ mìíràn sápọ̀ ọ̀tún rẹ tó ti sọ̀kò ẹlẹ́kẹta tán kò sádùn àkankan wàá padà síbi tó ń ti ń ni wàá padà sí mìíràn ní tẹ́ǹtì yìí yẹnni pé lẹ́yìn alákọ̀ọ́kọ́ àdúrà wa lẹ́yìn ẹlẹ́kejì àdúrà wa lẹ́yìn ẹlẹ́kẹta ńkọ́ kò sádùn à bá a ṣe ṣe níjọ́ kọkànlá yìí bẹ́ẹ̀ la ṣe níjọ́ kejìlá lẹ́yìn tó o bá sọ̀kòtà ńjọ́ kejìlá tó o bá wù ọ́ láti fi mìíràn lẹ̀ o lè fi mìíràn lẹ̀ ẹni tó bá fẹ́ dúró díjọ́ kẹtàlá yóò dúró díjọ́ kẹtàlá kó tó lọ sọ̀kò ṣùgbọ́n ẹja ṣàkíyèsí o níjọ́ ọdún àárọ̀ la sọ̀kò àárọ̀ la ti bẹ̀rẹ̀ sí ní sọ̀kò ṣùgbọ́n ẹjọ́ kọkànlá àtijọ́ kejìlá àsìkò kò sí sọ ó máa ń bẹ̀rẹ̀ ní látìgbà tóòrùn bá ti yẹ tàrí àkókò dóhùn ní a gbọdọ sọ̀kò kó tó dìgbà yẹn o ká má sọ àsọdànù nítorí pé ní máa ń pè lẹ́sìn bí wọ́n máa ṣe ní ká ṣe á máa ṣe àyè ń bẹ fún ọ kì ṣe dandan kọ́ ẹ pé gbà tí wọ́n tira wọn láti pa wọn ni wọ́n náà lọ fún ọ láti lọ lẹ́yìn wàláhì lọ lẹ́yìn gan pé sẹ́nìkan wá sọ̀kò lónìí níbi tí gbogbo àwọn ẹni tí wọ́n síwájú kó tó di kóòrùn yẹ tàrí àmọ́ má lọ lásìkò tó rùn ya tàrí o torí pọ̀pọ̀lọpọ̀ èèyàn ń retí nígbà tí wọ́n ti gbọ́ pé gbà náà lásìkò tí máa bẹ̀rẹ̀ wọ́n ń retí kákòókò yóò tó kí gbogbo wọn wá túlẹ̀ kan náà ṣe sùúrù kú asiri nígbà tó bá ìrìn dọ́hùn aago márùn abọ́ lè ti máa lò wọ́n á retí bẹ̀ dáadáa tó bá sì dijọ́ kejìlá wọ́n lè sọ fún yín pé tẹ́ ẹ bá ti sọ̀kò tán lẹ́ẹ̀ máa lọ wọ́n fàsìkò sí ipe gbogbo akápàdé ń bí o lẹ́yìn àṣírí o wọ́n sì lè pé tọ̀ ibi tá a bá ti sọ̀kò náà láà máa lọ o wọ́n ti lọ dúró ń bẹ̀ kó tó dásìkò róhò dásìkò bá ti tó tán bá ti sọ̀kò tán wọ́n ní tọ̀ kápàdé ń di ọkọ̀ sáàmà bàrà rẹ̀ ń sẹ́ jẹ́ nítorí pé kódà bó bá tún láǹfààní àti lọ sèmí ṣe náà ni ọ̀hún amúmi bàyí tí mò ń ṣe jẹ́ kéèyàn ṣẹ̀sìn rẹ̀ dáadáa ọ̀nbẹ́nu tọ́lọ̀ wọn bá ń fẹ́. inna Allaha yuhibbu idha amila ahadukum amalan an yutqina ọlọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí pé nígbà tẹ́nìkan yóò bá ṣiṣẹ́ kan kó ṣe dáa kọ́lọ́wọ́n má bà wá ń ṣẹ́jẹ́ lẹ́yìn tí mo bá ti wá parí eléyìí láti sọ̀kòtàn ájì ti tánu ká padà síbi tá à ń gbé ní Mẹ́kà títí tí ó fi dijọ́ tí wọ́n ní lílọ́yà dágbére ẹnìkan ọgbọ́dọ̀ lọ kó tó ṣe tọwáfù dágbére àyàfó obìnrin tí máa ń ṣe nǹkan oṣù àbí ìtẹ́jẹ́ ìbí máa bá ń jáde lára rẹ̀ gẹ́gẹ́ bó ṣe wá nu hadith ibn abbas radiyallahu anhuma pànàbí palasẹ̀ pé ẹnìkan ọgbọ́dọ̀ lọ síwájú kó tó ṣe tọwáfù wàdà àyàfó obìnrin tí máa ń ṣe nǹkan oṣù nìkan a sì mọ̀ pé kò sí yàtọ̀ láàrin ẹni tí ń ṣe nǹkan oṣù àtẹni téèyàn bá wá lọ tọ̀wáfù lè fábọ̀ rẹ̀ lára kò sé níjọ ọdún yìí ọlọ lára ọlọlá àdìgbà tí ó kó Mẹ́kà kò burú kó ṣe tọ̀wáfù ẹyọ kan pẹ̀lú àníyàn ìfábọ̀ àtàníyàn wàdà pẹ̀lú àníyàn pé tọ̀wáfù àtàníyàn pé tọ̀wáfù dágbére nu ẹyọ kan ọlọ́run ibi tí hajj ṣùgbọ́n gbàtà ti mà ìpè iṣẹ́ hajj báyìí la máa ṣe ọ̀tọ̀ ìpè ká mà pàwọn kankan ń bẹ o nínú hajj àti umra tí wọ́n jẹ́ kò ṣe é má ṣe tó o bá fi lè fi kán lẹ́nu wọn ò ní hajj ò ní umra tó o bá ṣe pé umra ni umra ní orígun mẹ́ta àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí tó o bá ti lè kùnà láti ṣèkan nínú wọn ò ní umra alákọ̀ọ́kọ́ al-ihram gbogbo ẹni tí wọ́n bá ṣe umra ó gbọ́dọ̀ ṣe al-ihram gbogbo wa náà láti ti ma ihram nísìn àníyàn àti ṣe hajj tàbí umra eléyìí tá a ṣe láyè tí wọ́n là kalẹ̀ pé ká ti ṣe tó sì jẹ́ pa àwẹ̀wò fún nígbà tá a fẹ́ ṣe eléyìí ni wọ́n ń pè ní harami ẹlẹ́ẹ̀kejì òun náà ni tọ́wáf tọ́wáf umra orígun ni a gbọ́dọ̀ ṣe tọ́wáf umra ọ̀ranyàn ni ẹni tó bá lò ń ṣe umra òun ṣe tọ̀wáàfù kẹ́ẹ̀mọ̀ pé ń ṣeré ni ẹlẹ́ẹ̀kẹta òun náà ni sọ̀fà àti márùwà ọ̀ranyàn ni fẹ́ni tó ń ṣe umra àwọn nǹkan mẹ́ta yìí kò sí mẹ́sì ni wọ́n jẹ́ fẹ́ni tó bá se umra ṣùgbọ́n hajj orígun mẹ́rin ló ní alákọ̀ọ́kọ́ òun náà ni ihram gbígbé ara mi ọ̀ranyàn ni orígun ni ẹ gbọ́dọ̀ fi ṣeré orígun ẹlẹ́ẹ̀kejì òun náà ni tọ̀wáfù ìfáàdọ̀ tọ̀wáfù hajj eléyìí tí ó wáyé níjọ́ ọdún àbí lẹ́yìn ìjọ́ ọdún orígun ni ẹni tí ò bá ṣe kò ní hajj torí ẹ̀ tóbìnrin bá ń ṣe nǹkan oṣù tí ń ṣe nǹkan oṣù nígbà tí wọ́n gbéra láti mikot kó tó di pé wọ́n dé mẹ́kà nǹkan oṣù náà ní sáńsẹ́ nǹkan oṣù yóò dáa títí tó fi dijọ́ kẹjọ nínú oṣù zẹ̀hẹ́jà nǹkan oṣù yóò dà títí tó fi dijọ́ kẹjọ nínú oṣù zẹ̀hẹ́jà kódà títí ó fi dijọ́ kẹsàn-án ìjọ àràfà ó sì ń bẹ mẹ́kà á sọ yìí pé tó bá dà níyàn umra nìkan tẹ́lẹ̀ á ní kó fi àníyàn hajj kún torí kájìrì ó lè bá yí padà kó di kíni kó di kírán nígbà tó yẹ pé ìdíwọ́ tó bá ní ìsìn kò lè jẹ́ ọ́ láǹfààní àti ṣe umra àníyàn rẹ̀ ó di kiran tó bá wá jẹ́ pé obìnrin yẹn nǹkan oṣù eléyìí ti ń ṣe kò jẹ́ orí tawaful kudum ṣe àníyàn rẹ̀ ó yí padà àbí tawaful umra àníyàn rẹ̀ yóò yí padà yóò di kiran tó bá wá jẹ́ pé obìnrin yẹn tawaful ifada ńlọ́fẹ́ dájà máa dúró nǹkan oṣù òdúró àwa sì ti lọ sí tawaful ifada ọ̀tún lára ń lọ ọ̀dà wa dúró ni irú obìnrin bẹ́ẹ̀ bákan méjì ni tí nǹkan oṣù òjì ó sì tawaful ifada á sọ yìí pé tábẹ́rẹ́ kan bá wà tí wọ́n lè gún tí ó mú nǹkan oṣù dúró tí ó fi ráǹfààní àti lè ṣe tawaful ifada kọlọ̀gbà abẹ́rẹ́ náà kò burú kọ̀sábẹ́rẹ́ wọ́n ní kò sábẹ́rẹ́ tó lè gbà á jẹ́ pé kó fi nǹkan kan kó fi dégò tí ó di ẹ̀jẹ̀ lọ́nà tí òfin ní máa sàn dálẹ̀ kọ́ lọ sí tọ́wáfù bẹ́ẹ̀ à ń bẹ lọ́n kọ́ lọ́n forí kọ́ gba àjì rẹ̀ eléyìí jẹ́ ti Islam Ibn Taymiyyah tó sàlẹ́sà àmọ́ pẹ̀lú mẹ́jẹ̀mú kọjá pé irú obìnrin bẹ́ẹ̀ yóò dájà máa dùn ẹlẹ́ẹ̀kejì tá a bá ní kọ́ padà sílé nígbà tí nǹkan oṣù bá dákọ́ padà wá ṣe tọ̀wá fún bóló ti fẹ́ rówó ẹ̀ láyé miskina kò síbi tó ti fẹ́ rówó tó bá yẹ pé gbogbo nǹkan ni láti sọ fún pé kó ṣe bẹ́ẹ̀ o tọ́ irú obìnrin yìí tó bá wá wálé ó lówó tó fi lè padà wá kò sì tíì ṣe tọ̀wáfù lè fa ọ̀dọ̀ àmọ̀pájìrì ò tí ì pè ajẹ́ pé tó bá padà délé inú ìhram náà ló ọkọ rẹ̀ gbọ́dọ̀ súnmọ́ o títí tí ó fi padà wá sí tọ̀wáàfù tọ́ tọ́ba wa jẹ́ pé nǹkan oṣù ó mọ́bìnrin má ṣe tọ̀wáàfù lùwàdà àti ìrìpá nàbì ní kọ́ máa lọ kò burú sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni wọ́n á sọ fún anabi sallallahu alayhi wa sallam kọkàn nínú àwọn ìyàwó rẹ ọmọ ń ṣe nǹkan oṣù anabi ni ahabi sọtúnà hí sọfẹ mú amálẹ ni wọn bá ní à ó ti ṣe tọwáfù lè fọwọ́ bẹ̀ láti mọ̀ yìí pé obìnrin tí nǹkan oṣù bá mú tí ó fi láǹfààní àti ṣe tọ̀wáfù dágbére kò sí tó burú mbẹ̀. lẹ́yìn eléyìí káwá mà wípé orígun kẹta nínú orígun hajj ọ̀nà ni asai sọfà àti marwa ọ̀ràn yẹn ni ọ̀ gbọ́dọ̀ fi ṣeré ọ̀ gbọ́dọ̀ ṣe ẹni tí ń ṣe hajj tamattu ní ọjọ́ ọdún tó ti ṣe tọ̀wáfù lè fáwọ̀ wàá tún lọ ṣe sọfà àti marwa torí sọfà àti márùwà alákọ̀ọ́kọ́ tó ṣe ti umura rẹ ni ní ìsìn wàá ṣe sọfà àti márùwà fún hajj rẹ eléyìí jẹ́ orígun kẹta orígun ẹlẹ́ẹ̀kẹrin òun náà ló wá tóbi jù arafa alhajj arafa anabi ní ìdúró arafa òǹgani hajj tóró ni rukunul hajj akbar òun lórígun hajj tó tóbi jù eléyìí jẹ́ àwọn orígun hajj tí wọ́n bá bi wá léèrè. ìpè tá a bá kan lẹ̀ kí ló ṣe hajj wa ìbẹ́ yìí náà ti mọ̀ dáhùn rẹ̀ nísìn kí ni dáhùn rẹ̀ a ní hajj ọmọ àmà fílẹ̀ ọmọ àmà fílẹ̀ wọ́n ọ fílẹ̀ ni ọgbàgbé fílẹ̀ ni ò lájì torí ẹlòmíì ti lọ ṣe hajj tí ò ní hajj torí ó ti fi orígun kan lẹ̀ náà orígun hajj tí ọmọ torí kó múra ọlọ́run ràn lọ yóò tún lọ tún àwọn kankan wá ń bẹ nínú ṣe hajj táwọn jẹ́ ọ̀ranyàn wọn ò tó orígun ṣùgbọ́n ọ̀ranyàn ni wọn nínú wa òun náà ní ká ṣe ihram láti miqat ọ gbọ́dọ̀ tayọ miqat kó tó ṣe ihram nínú ọ̀ranyàn hajj nù nínú ọ̀ranyàn hajj onípọ̀ gbọ́dọ̀ kù ní àràfá títí tó rùn ó fi wọ̀ níjọ́ àràfá. báwọn èèyàn yín bá ń kánjú tí wọ́n máa kánjú kò burú ìwọ ṣe sùúrù títí tó fi wọ̀ nínú àwọn ọ̀ràn yẹn hajj òun náà ní ká sun ní alẹ́ ẹjọ́ alẹ́ ọdún kọlá á hajj ni táwọn èèyàn yín bá sá tí wọ́n náà wò ní sunbí ń wọn kíníkan kíníkan kò burú wọ́n máa lọ ìwọ náà Maka. ma kú mbẹ nínú àwọn ọ̀ràn yẹn hajj ọ̀nà ní ká sọ̀kù ní ọjọ́ ọdún òkúta sọ jamratul aqaba yẹn ọ̀ràn yẹn níníjọ́ ọdún nínú àwọn ọ̀ràn yẹn hajj ọ̀nà ní ká sùn Mínà ní ọjọ́ kọkànlá àti ọjọ́ kejìlá àti ọjọ́ kẹtàlá tẹ́ntọ́ bá fẹ́ dúró díjọ́ kẹtàlá nínú ọ̀ràn yẹn hajj nínú àwọn tó tún jẹ́ ọ̀ràn yẹn ó ní ká fa orí wa kọ́ máa dán fọkùnrin àbí ká dínrun orí wa kù àbí ká tiẹ̀ dínkù eléyìí ti ṣe tàwọn obìnrin ọ̀ràn yẹn ni èsì pọ́ àfihàn orí rẹ lẹ pé mo ti yá mo ti yá ń kó mu yá kọ́ àní wọ́n ní kó o dínkù bọ́ọ̀ bá fa kọ́ máa dán lọ́kùnrin dínkù nínú àwọn ọ̀ràn yẹn hajj òun náà ni tọ̀wáfù dágbére fún àwọn ọkùnrin àtàwọn obìnrin tí ó jẹ́ pé wọ́n ń ṣe nǹkan oṣù ọ̀ràn yẹn ni gbogbo àwọn nǹkan tá a kà sílẹ̀ méjèèjì yìí ṣùgbọ́n téèyàn ò bá sí ọ̀kan nínú wa hajj rẹ̀ dá o ṣùgbọ́n yóò san ìtaràn ẹni tó gbé ihram lẹ́yìn ìgbà tó ti fi mìkọ́ọ̀tì lẹ̀ ẹni tí ò dúró láràfà tó rùn fi wọ̀ ẹni tó kọ̀ láti sun Muzdalifa lálẹ́ ọjọ́ àràfà ẹni tí ó sọ̀kù lọ́jọ́ ọdún ẹni tí ó sun Mina lọ́jọ́ kọkànlá kejìlá ẹni tó kọ̀ láti fárí rẹ̀ àbí láti gẹ̀ ẹni tí wadaa ájì wọn kò yín gẹ́ yàtọ̀ sí pé àlébù wọbẹ̀ àlébù tó wá wọbẹ̀ wọ́n sì tanra rẹ̀ ìtanra ni pé wọ́n pa ẹran kan yàtọ̀ sí ẹran hádìó ẹran àtàràn gbogbo nítorí bá sì jẹ́ ẹran àtàràn ọ̀ gbọ́dọ̀ jẹ́ ń bẹ̀ yàtọ̀ sí ẹran hádìó fún kò gbé ihram ní miqat ó ti tayọ miqat kó tó gbé ihram wàá pẹran fún kò dúró lárafa tó fi wọ̀ wàá pẹran kó sùn Muzdalifa wàá pẹran pọ̀ fárí ọ̀gẹ́rì rẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ téèyàn bá wá gbàgbé fílẹ̀ ńkọ́ kò sẹ́sẹ̀ lórí rẹ̀ àmọ́ yọ pẹran téèyàn bá gbàgbé sí nǹkan kan náà lè kò sẹ́sẹ̀ lórí rẹ̀ àmọ́ yọ pẹran àmẹ́ńtọ́ bá máa mọ̀ fi sílẹ̀. Si tó sì jẹ́ pé òwú ló fi sílẹ̀ yọ pẹran ó sì tún sẹlọ̀ tọ́ tẹ̀mẹ́tọ̀ àbí kìrọ̀n gbogbo ẹni tó bá ṣe hajj oríṣi méjì yọ pẹran ẹ sì ti mú kọ́tà ń pẹran yẹn oníkéni hajj hajj yìí yọ pa ẹni tí ó bá wá rówó tí ó fi pa àbórówó rà kásìkò pípa rẹ̀ ó tó tó wọ́n jí lọ. ẹni tí ò rí ní tí ó fi pa ẹran yọ gba àwọn ẹjọ́ mẹta lásìkò hajj yọ gba méje tó bá padà délé bí ẹni tó fẹ́ pẹran àmọ́ wọ́n jíwó lára bí títí ṣe tọ̀wáàfù àwọn ọ̀daràn ti ń lọ ló kọ pé lọ jalè jáwó la kọ́ sànù ibi táwọn èèyàn ti lọ gba làwọn kan ti dẹ́sẹ̀ ẹ̀kọ́ bàbá kan ń kùn rò pé torí ẹ̀ mójútó owó rẹ dáadáa o ìgbànú tí wọ́n ń dewó síun bí ọba wọ̀ fi lé kẹtìlẹ̀kùn lẹ́yìn dáadáa ọjọ́ bó ṣe jẹ́ ẹni tí ò rí ní tí ó fi pẹran yọ gbàwé ọjọ́ mẹ́ta lásìkò hajj ìjọ́ mẹ́ta yẹn